ìbádẹ̀ mọ́ àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ ìjọ láti sàlàyé fún wa nípa àwọn tí ọba mu àti tó bá mu nípa zikir àtàdúà kama pé àdúà gan ìbádẹ̀ ni àbúrò sí àdúà yẹn àfọ̀nà tó lè jẹ́ gbọ́kọ̀ wa gbogbo page one eighty five láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí àbúrò táwọn ọmọ náà ni pé بيان فساد الذكر باسم مفرد mùzàhárán àmúdmìrán ọdúnmàrán o náà ni àlàyé láti wá pé ìbàjẹ́ ni kí ẹ máa kókọ́ ọlọ́run kan ṣoṣo Allah Allah Allah bí yá latif yá latif yá latif gbogbo eléyìí kò ní tuma ẹ pè Allah Allah Allah irhamni Allahu akbar la ilaha illa tuma ẹ kọ́ yìí inú èdè kí ẹ máa pè ismu nìkan láì sí fèrè ń bẹ àbí láì sí sọfúnfà ń bẹ kò mú tìmọ̀ dáadáa wá wọn ni súnmọ́ káàl ń bọ́ sọ̀rọ̀ inú tèmi àfọwà ni lẹ́yìn náà a máa zikiro ismullahi mufarradi salam yusra abi hal ó ní kí ẹ máa kó kọlọ́ nìkan allah allah ṣíṣe bí kàtí yà sọ̀rọ̀ sí ọ̀lẹ́sẹ̀ fi àjílẹ̀ tí ṣẹ̀rẹ̀ ìyá máa jílọ̀ ala ìtìmáàbì kọ̀rẹ̀ sínú àwọn ẹ̀rí sàríà tó tọ́ka sí pé afẹ́kà yà ṣe an mama ìdá àwọn mọ̀hútọ́ ibẹ̀tùmíyàn gbàrá ti mùtọ̀ àbìdí iná ti kọ́lù náà ìtààlà wọ́n ìkàwọn ara aláṣejù an sọ pé allah ó ní fojì àwọn ẹni wọn kọ́ pé allah ibẹ̀ náà sọ pé kúl allah ó sọ pé allah thumma dharhum lẹ́yìn kan kọ́ sí tàwàmọ́nà anàlmùrádù kọ́ọ̀lù wọ́n máa rú wọn lójú pé gbólóhùn pé haza ismu pé allah lọ́lọ́run kéèyàn wí bẹ́ẹ̀ فخطأ واضح مستيك لا تهاني وتدبر ما قبل هذا البيان مراد الآيات ṣẹ́gbọ́n wo tó síwájú áyà yẹn ni ọ̀sọ́lọ̀ bá ń bá bó sọ pé kúlù allah báyìí wọn pé áà ah, nípa ìgbà yóò pẹ̀lú kúlù allah ni فإنه سبحانه قال الله الله تمد له بارك وما قدر الله حق قدره àwọn èèyàn mọ́lọ́wọ́n bá tó tilẹ̀ fún mọ́lọ́wọ́n bá wọn estimate ọlọ́wọ́n bá ń bí ẹkú gbọ́lọ́wọ́n bá sí sọ́rọ̀ pé إذ قالوا ما أنزل الله على بشر من شيء إيه، إنه إيه أنزل الله إيه الله سبحانه كان فيك كان يدعى دينيا قل من أنزل الكتاب الذي جاء به موسى اسمه يقول كيف ستيرة تعالى المتبرة أثورة مثلا ما هو ستيرة كان تعالى ستيرة الله سبحانه فعل المتبرة نور تجري ملاني نورا وهدى للناس تقول ملاني أتسنى فميها جعلونه كراسي سجن النوع اقول في العين تبدونها دافئ همي وتفقون كثيرا بين دافئ كنت كما وعلمتم ما لم تعلموا تجد في المعين كما انت هذا لا كما لا انتم ولا اباؤكم من قبل انتم ولا اباؤكم اتيا يا ربي قل الله سبحان الله العظيم يا ولد يا راني رغم بليك ايه كل الله تطلعني ايه قل الله وعنده الكتاب الذي جاء به موسى وطلعه بانه صفحة صفحة نبي موسى وهذا كلام تام اني ليني عرطقي وجملة اسمي يا مراقبا من مبتدا وخبر بجا جملة اسميه يعني ده أما لوري جريرو أتي خبر ري خذت خبر منها أمر يقوم به لدليلة السؤال على الجواب كل أنفو اسي دوري نيس يروني وهذا قياس مترد في مثل هذا في كلام العرب لينا نتسي للأربعة منصوع لسي أورو وذكر أمثلة من على ذلك هنا أفهموا ما يقولوا لي إلا أنقل رحمه الله كفاس أصبائك ابن تيمياني رحمه الله قد ظهر بأدلة شرعية هنا قالوا أدلة شرعية أنه غير مستحب كيكو سنو شريعني كو سباب سنمو أن ذكر باسم مفرد مفرد مفرد من غير كلام تام كما ذاك الخطري Allah Allah Rahim Rahim Rahim Latif Latif káyọ̀ jẹ́ pé kílẹ̀ ọ̀sọ̀ pé ni ذلك بأدلة عقلية كل قباء أدلة تقلم rational thinking قبام الذكية فيما بوي فيما إن الاسم وحده لا يؤتي إيمانا ولا كفرا لا تجوز الله الله لك قصد مسلمي قصد كفري ولا هدى ذلك وسكوتوك فاتنا ولا ضلالا كل في منا كل في لنا ولا علما كل في إمامية ولا جهلا كل في يعني مكانية إلى أن قال يشوف ذلك ولهذا اتفق أهل العلم العربية هي نفسها توافع شو دي الأربعة الشيخ الإسلام ابن تيمية رحمه الله أنا أقول في كلام بعيد sunday náà sí báyọ̀ tí ó ti wà sílẹ̀ tí ó bá lórí bàbá yìí bẹ̀ ọmọ kọba akẹ́ kọba àgbẹ̀ ọlọ́ọ̀bà ìsìnwá ọlọ́mọ ìsìnwá alìlmi bìlúgàtà àràbíyà ilẹ̀ fẹ́lẹ́gbà àwọn onímọ̀ inú ọkọ̀ lẹ́rẹ́bá wọ̀sáìrì lùgá kúrò àwọn ìdèmí náà ala anna isma kíkẹ́ ìgbẹ̀dá kọ̀ọ̀kọ̀ wà ọlá yóò sin sọkóòtì alayhi

ìṣèlè nǹkan tó fara máa gan náà ìdíkàlà fúlàní gan fara máa kó máa pé mọ́dìbò mọ́dìbò mọ́dìbò kó máa pé kí ni ẹ̀kọ́ ẹ̀dùn máa pé àwọn ìyáwó yẹn kó máa kọ́ àwọn ẹ̀kẹ́ni adò ọ̀ṣun adò adò adò kí wọ́n dé adò yìí bí ìta ló náà wọ́n tún náà ìwé náà ó di àwọn tó bèèrè yorùbá tó jẹ pé tó jẹ pé pé kéèké wallahu ta'ala alam naam wala huwa jumlatu tamma kò jẹ́ pé ni wala kalamu mufidan àbí ọ̀rọ̀ tó fẹ́ sáfà nínú من يعني أنا سمع بعض العرب معاذ يقول سمع بعض العرب معاذ يقول في لفظ دقيق هو نظر الله معظم يقول أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله قال فعل ماذا odi ashadu anna muhammadan rasula ìfẹ́ rasula hùn odi mọ́rọ̀ yẹwọ́ ashadu anna muhammadan gini yíwa rasulullah odi wa lọ́sọ̀ àmọ́ mọ́sọ̀ àwọn ìwé ìrùn fáwọn máa tẹ̀yìn tí a bá fi kẹfọ́ àmà wí nǹkan mí odi nígbà wọn gbogbo ashadu ashadu anna muhammadan anna bíjẹ́ bí bóra lẹ́bí fi jẹ́ òjijẹ́ lọ́ba odi wa ماذا فعل كلا عصيب لأنه لما نسب اسم شارع إسرع بالضمة تفوني اسم يعني جني محمد أو الرسولة إذا سارة استفاد صفة منه صفة من تمام الموصوف يعني صفة يعني إنه إنتاز مني لما بالصحة تدعيه خبر مصيب حضر مفيد أشهد أن محمد رسول الله رسول الله عبر يهودي والله تعالى أعلم لكن معاذ قصد خبره ولحن معاذ يندب ذلك بأنه خبر واني أموسي لحن أتمسك ولو كرر الإنسان اسم الله ألف مرة ألف ألف مرة لم يصير ذلك مؤمنا كما دوني كما تلي ọlọ́ọ̀ba ní one million times ó ní one thousand times one thousand one thousand times one thousand one million náà kọ́ ẹ̀ ní oye kọ́yà àdúgbò pé allah allah alf alf one thousand times one thousand times ọ̀pọ̀ ni mòmìnì ọ̀pọ̀ pé la ilaha illallah ilé ẹ̀kọ́ mi kọ́mọ pé allah allah allah ọ̀pọ̀ ni mòmìnì allah akbar lam yastahiqu thawab allah ولا جنته وتقول يا سلام الله بعد يا جنة الله بعد إن الكفار من جميع الأديان يذكرون اسم المفرد أما كثيرين يقبوا يسمى وما يكون خصوصونه وقوا سواء أقرروا أقروا به أو بوادنية أم لا خلا وقل pè é bí wàhádàníyà àfihàn fún wàhádàníyà kò sẹ́ni bí wọ́n ti máa kọ́kọ́ lọ́ọ̀bù nínú wọn kò sí lóṣù àdàbí àmọ́ kí ní kọ̀gbà pé òun nìkan náà ní kíkà ní ọdí a mọ́ sọ́wọ́n yẹn pé kí sáà dé nílẹ̀ Yorùbá lọ́nà pé ẹni tó tọpa fún títọ́ yídé borí ni lọ́wọ́ ayé òwe kọ̀ọ̀rún wò ó di wa tọrún yẹn ọlọ́ni wọn rí fẹ́ẹ̀ kúrò bí na askana alaikum amsaka alaikum واذكروا مما أمسك, مما أمسك عليكم واذكروا اسم الله عليه الله سبحانه وتعالى ذكره ẹgbẹ̀nínú tí àwọn ẹran yìí àwọn ajẹ́ ti bá jẹ àbáwọn nǹkan ti bá jẹ tí wà lè mẹ́ran wálé fún ẹjẹ́ ọlọ́run wọ́n fún ọlá ẹjẹ́ kọlọ́ lórí ẹ̀ ìdíkọlọ́ lórí ẹ̀ sọ́kàtí ẹ̀sẹ̀ pé aláàkàdúrí ní ẹ̀sẹ̀ pé aláàkàjẹ́ ní ẹ̀sẹ̀ pé gíní بسم الله قل أديوا والله تعالى أعلم ولا تأكل مما لم يذكر اسم الله عليه احمد بن انتاب عبد قولون للوري وقولوا سب اسم ربك العالى في نتي الله سقم فلو بلا تقعد له وقولوا فسبوا باسم ربك العظيم كيف مفرق له باري تسبي جلو ونار ذلك كان ذكر اسمه بالكلام ربوه أما دعوة قلوبة قلوب أزمي كان مثل أن يقول بسم الله فيجب أن يقول بسم الله ويقول بأمر ربي العالى بسم ربك العالى سبحان ربي العالى سبحان ربي العظيم بسم العظيم ونال ذلك جدله ولم يشبع ذكر اسم الله مجردا سكت الله الله يا لطيف يا لا, لا يحصل ذلك امتثال امري ليه ما تيرو بته ولا حل سيدي اذا في كده الله قصو انت عدد دي حلال ولا ذبيحة ابين داد يعني الله تسب بسم الله والله اكبر سبحان الله بسم الله قلت الله قصو كده دي حلال ولا غير ذلك بيدلو الا انكر رحمه الله bẹ́ẹ̀ pé sẹ́kùn ìsáàbù wá sí báyìí pé ìsáàbùtà mi máa bí kárìnà pẹ̀lú bá ti wà kárìnà pẹ̀lú bá ti sàrà kárìnà ọjọ́ yìí àná ismailá mujradan laysa mustahiban kí ẹ máa kó kọ́rọ́ pé allah alárìkà kò sínú súnà kọ́lé bí wípé pé mustahiban bí súnà súnà ni àti kí ẹ mọ̀ sọ́bàá kò sínú súnà wọ́n ní ìgbésí ismailá mujradan mustahiban mustahabu ìgbé kọ̀fọ̀lámù dáhùn kí lọ́fà àṣà ní ọgbọ́dọ̀ bá rí gọ́ọ̀lọ́ bá mi mú ọmọ ẹ̀ ni ó ní ẹnà zikr láàyè mujradan laysa mustahiban wọ́n ní kí ẹ máa nìkan zo Allah Allah ya latif kò sínú sunnah ẹ̀ gbogbo oye tí yẹ mọ́ sọ mustahiban nígbà wílẹ̀ mustahiban mọ́ tún sí súnà ẹ̀ eh, ìtumà gbọ́dẹ̀gẹ́ tún kú ní ìwá ní kò sínú súnà kí lọ́fà mú tó bá yìí tó kò sínú súnà Abúlọ̀mọ́ hmm? ẹ̀fẹ́ dáhùn ni. Mọ́ta ìdíyẹ nítorí súnà náà níjẹ́ mùsàábù àti gbókọ̀ súnà náà níjẹ́ kí ni wáyé kẹsẹ̀ náfìlà ni kẹsẹ̀ mùsàábù ni kẹsẹ̀ mùsàábù ni ó di súnà náà níjẹ́ báyìí ó di yé wa wàláwù tààlà àlù náà mẹ́sàn-án fabla an yakuna min zikir khasa jẹ́ kí a jẹ́ special zikir وعبر من ذلك اسم الله مدمر بعدنا بيان له كيف مدمر huwa huwa àwọn zikira kan nù gbogbo huwa huwa huwa káàkiri kí lóyún kí ni huwa kí lóyún mu ẹjọ́ jẹ́ ń kúrò àti ìbámu kókó ọlọ́run pé ní ara ti wà bí gbé Allah Allah gbogbo huwa huwa huwa ìtọ́jú ojú lọ ẹ̀nà ààrẹ bí nafsi la dullu ala mu'ayyan ilé ìgbìyàn fúnra rẹ̀ kutuka inama huwa bihazbi ma yusfara ìfẹsẹ̀ ìbájú tú sí ni ó lè ìbájú tó bá tú sí ni bò máa ní maskóòrò ọmọ àlùmọ̀ níta pè ní àbí níta pè mà yẹ́pà máa ná obì hazi kásìlì mùkàtàkálẹ̀ mọ̀ ní yẹ́tà ò kí máa bẹ̀ lórí èròǹgbà tó sọ̀rọ̀ àbáníyà rẹ̀ ìkára fi mọ̀ orí àkàrà والذكر باسم المدمر منفرد عدم من السنه بما في هو هو ابوك اهلا الله لك ابعد من السنة ابعد من السنة وادخل في البدع وادخل في البدع وادخل في البدع واقرب الى ادلال الشيطان ولا اسماء يكون الشيطان ولا مسوان ولا الا ان قال ومقصود هنا ان المشروع في ذكر الله سبحانه وتعالى هو ذكره للجملة التامة سنة العربية سنتي ألوبا ونالي ما سنتي ألوبا قالوا أولا ثم وكل ثم تقري هو مسمى بالكلام ليل عنكني أروح وواحد منها منها بسلام أو قبل المجارة هو الذي ينفع قلوب هنا يسلم ملانفع أنفع من وغير ذلك من المطالب عالية ومقاس نعم هو الذي ينفع القلوب به ولينا نيوسي ميلان فاني وياسر به الثواب والحج إلينا نيوسي منيري السنة اللادا والقرب إلى الله ومعرفته ومحبته وخشيته إلينا نيوسي منير سمولوبا كيف مولوبا tí ìfìlì fi ọlọ́wọ́ bá tí ìkọ̀ lọ wọ́gẹ́rẹ̀ dáre kàmí mọ̀tálì bí láàríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kí yẹn kẹta gbà jùlọ almakaside ọ̀sáàmìà lọ àwọn ẹ̀rọ ń gbà tó níye lórí ọmọ ekisar maka yẹ ká dúró ala ismi mufrad lórí ọkọ̀ kalasa bí allah allah muzaharan tọ́nà ọ̀mùdà bí ìjọ pé ọkọ̀ ọmọ bí uwa uwa fala asla lah kò sí kílẹ̀ fún ìṣẹ̀ríà قبل أن يكون من ذكر الخاصة والعارف والعارفين àbíwá jẹ pé òun gan ni zikiri àwọn special àbúrò special àwọn àti wọn mọ́lọ́wọ́ bá ṣùgbọ́n àwọn ìpàlá àwọn ìgbé zikiri tí wọ́n bá lọ́wọ́ wọ́sílẹ̀ tó ilẹ̀ àníwá ìmìnà òdìdà ìdọ̀láàlát bẹ́ẹ̀ ọ̀nà ọ̀nà kan ni tí wọ́n pé yóò máa súnyàn lọ lórí irú àwọn abẹ́lẹ̀ àti onírúurú ìṣìnà نظرية الى تطورات فاسدة في فاني بها ارنبا تبرجها من اهوال الالحاد يعدم ياسس الملحد يقول هذا الرابع واهل الاتحاد ابانا توسع بكم قضي الله هو هو هو هو هو هو هو ناني والجميع الدين اصلاني والجماع الدين اصلان جاني اسمي pípé onípìlà méjì aláàkọ́ anla ta'abudu illa Allah aláàkọ́ ní ẹ̀kíláàsì ìwúrọ̀ sí ẹnìkankan àfọlọ́wọ̀ba ọdún anla ta'abudu illa Allah wala ta'abudu illa bima shara'a àgbùrọ̀ tí ọlọ́wọ́ bá yẹn àyàfọ́ náà tó bá gbọ́ kalẹ̀ olóhùn sí náà bá ní ti wá lè dúró lóhùn wọ́n ní kí ló dé wọ́n ní mo fẹ́ dúró lẹ́sìn náà bá lásìkò òrùn ìjọba àbẹ́mọ́ ẹ̀nàjú máa lójú mọ́rùn wọ́n ní ọ̀fẹ́ àmàjú mọ́rùn ní ìbádà rẹ̀ ara ọ̀ ọdẹ àtẹ́lẹ̀ ìlànà ìkẹ́kẹ́ dónú àmì àti ìbáwọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ fún lọ́mù wọn ló ti nẹ́bẹ̀r pé òun ò ní jókòó òun ò ní jẹun òun ò ní yẹwó òun ní gbìmí òun ò ní jókòó òun ò ní jẹun òun sùn àtẹ́lẹ̀ ìsọ̀fún ara ilé yìí ti pé àjókòó kó sì jẹun ó ní wà kó lè sùn ààrẹ wọ́n lọ́wọ́ ní jẹun àbáwẹ̀ náà kọ́ ní àìjẹni lọ́bìnú ó di ẹyin wọ̀láwò tààrẹ yàrá ìṣẹ́kọ́ jẹun o tí wọ́n kọ́ gbọ́ ọkọ́ ẹ̀kọ́ jẹun ó lè jókòó ó di ẹyin eléyìí ìṣẹ́sìn ó di ẹyin ọ̀rọ̀ àwọn àwọn tó máa bí ara àwọn ṣé àtúmọ̀ bí ara àwọn gẹ́lá tọ́lá nípa ìgbà tó ń bá wẹ̀ alájọ́ yìí gẹ́lá nípa ààrẹ monday and thursday gan-an ẹ̀lú mo bá ń báwẹ̀ ní ọ̀rọ̀ yìí wọ́n bí sọ pé kọ́lọ̀ ojú kókò lóòrùn kọ́lọ̀ ojú kò àkọ́kọ́ báwẹ̀ rẹ̀ náà tọ́lá àwẹ́ bá ṣẹ̀rí àmọ́ ó di ewa àmọ́ kò níbi ìrìnàjò gẹ́gẹ́ dúró àbí gẹ́gẹ́ dúró lóòrùn ọmọ ìrà dalẹ̀ ó di ewa wallahu ọlọ́bẹ̀ ń fẹ́ ó di monday and thursday gẹ́gẹ́ bókà ti fẹ́lẹ̀ èyí ó di wà ọlọ́mọdé àti ìwọ̀n fún wa náà وجميع أصلان به ìntà كلامه رحمه الله ولا شيء إسلام قال اسمه لك باكي قل إلا ما شرع لا نعبد بالبدعة نبسينا بالبدعة انتهى كلامه رحمه الله وفيه من التحقيق والإثبات والبيان إليه يقول في أنفي يدلون إلى يأتي عليه إيه؟ أن لا يدع المجالا تردد أن يسأل الأجمع في مدي في العمل انت العمل يا لوبا والحق أبلج بالقدو انت فجوهاني إن القالب الأولاء على عاد أذكار مدفع أما قوان ويي كل ما ذكر جدل يي بل لا أصل لها في دين الله ìlẹ́rẹ́ kò sí ìpìlẹ̀ fún ẹ̀sìn ọlọ́wọ́ bá wọ́n asọ́sọ́ láàáfí ṣẹ́rìí mi ṣẹ́rìí rẹ̀ sí pìlẹ̀ fún nínú àwọn ṣẹ̀rí ọlọ́wọ́ bá tọ́rọkùn fi makabili lọ́dí gbáríkà súnà sàhì bẹ́ẹ̀ ni kí ẹ fi wọ́lẹ̀ ilé ìgbìyàn ni súnà tó bá ويسير في المسلمين من لا قرار المسلمين ولاتي يوم ملا جاء ثم لبنو يمي تساولات ما الذي حمل أو لا على انصراف من الهدى يقول من يسمعوا با يجقون وي كل جوانا تلوبا عن هدى الله هدى النبي كل جوانا صلى الله عليه وسلم والرقبة سيقر في سنتي عن سنتي سيقر كون بسنة النبي صلى الله عليه وسلم ان الامور الى الامور ما انزل الله بها من سلطان هو طلع سبيع يعني وعلامة يقولون الشرع كلا دولوبا اذكار ليس لها من الشرع اي دليل كما ذكري ليس لها ليس عليها القسية كفون في الشرع من الشريعة او الدليل ذيك يعني كان قال برهان اتي يفتن لي الوقت بل ما هذا بليو يتعظمونها لا يتعظيم wọ́n ma gbé gán àrẹ ìṣẹ́ ìdájú pé wọ́n síwẹ̀ pàwọn sí jẹ́ gidi gán ọmọ́nà ṣáàlìyà wọ́n ma gbé alámbàrí ẹ̀ alámbàrí wọ́n bí ṣubí wọ́n fẹ́ wọ́n ma fẹ́ lójú ìkùnlélónà min ṣáàlì alṣẹ́tì nàbàwíyà wàásàrì ṣẹ̀rẹ̀íyà lẹ́rì kánà ya kólu òṣèlú wọ́n ma mú kéré alámbàrí àwọn àdúrà tánàbí ṣe àwọn àfikáàrí tó bá ṣe rí àmú òyíwé tó pé olórí gbogbo ẹ̀ dẹ́yìn àlóyì títà kan ní ọ̀pákan fún ní ọ̀pákan fún ládùá títà ah, ní ibi tó náà yẹ́lẹ̀ rí ẹ̀ wọ́n bí lọ pé ìfáàlẹ̀ alákọ̀ọ́ bí lọ kí alẹ́bí ìdọ́kọ̀ ó gbọ́dọ̀ gbogbo gbogbo ayé ẹ̀jà àwọn àfáà tí wọ́n ráyè àwọn àfáà wọ́n ráyè wọn kọ́ lóyè lórí báyìí ogun oníbàbá ẹ̀ àlébì lọ́dá gaba ìjẹ́ ráyì lórí ráyì ogun ní gbogbo orí àyàtọ̀ sáàdọ̀rọ̀ ogun ní níjà àwọn afáà tí wọ́n ń ń gbà láàyè lọ́jọ́ wọ́n kọ́lé ìkàlẹ̀ fún wa وخير الأنبياء المرسلين قولوا لي قولوا لي أنت تجدنا ونبي ما تقول الله وإمام أسواج وقدوة تدام أبو كسي المخبتين أو تجد الله فلوبا الذاكرين ونسي نجد الله صلوات الله صلوات الله كويك الله وسلام وتجاري بكات وتعوى بلدتنا عليه وعلى آله وأصحابه أجمعين كما بنا بنا تعوى عليه تعوى أصحابه لبكم إذن يقول ما تفي سيس عبصية كما تفي سبن بني إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله Mm pé àwọn tó ń pè aláwọ̀ aláwọ̀ aláwọ̀ àti àràmánà àràmánà then èyí tí mo fẹ́ ká fẹ́rẹ̀ fáìlì lẹ́ẹ̀kejì ní ìgbé níbi àwọn tí àyè náà kàkà àti àwọn orúkọ náà wà tó lẹ́tẹ̀ pé wọ́n tóbi sí wọn àgbà mi mọ́ ìyá ayé akọ ìlú ìyá ìṣọ́jú náà lọ́wọ́ ní gbẹlẹyìn jumla mufida yẹn kó kọ́ hàn kan kó lè di olawidi ọ̀rọ̀hàn sílẹ̀ fi sábà nù zoro a kan sọ pé maari a sọ ní bẹ́ẹ̀ hàfúri maari fi asibaba nù zoro tó inú alasan bin nas maari fi asibaba nù zoro kéèyàn mà àwọn alárúbáwá máa bí báwọn sọ̀rọ̀ ọlọ́run kan sọ̀rọ̀ wọ́n ní ẹ̀rọ bí dẹ́n takora rẹ̀ pé ó ní ọlọ́run kan sọ̀rọ̀ wọ́n bí pé eh, eh, bisimilahi rahman rahim kí ló kí ó di wá ní ọlọ́run sọ̀rọ̀ ara o kú ló ebi kúlọ́ àwọn ìlú rahman olùfàlàwò àtúmọ̀ ẹ bá allah ẹ bá rahman mo ló ní àwọn orúkọ sọ̀rọ̀ wájú lọ àwọn orúkọ ọlọ́run bá lọ́lọ́run sára كده بيجي ما انا ما بيساعدوه عودي أفضل بالنزول هاي عيني عودي بقى إلي إلي وابعين ناسي بوابعين إلا اللي فيكو سيكي خدوها كده يا حي يا حي يا حي يا حي القيوم عودي رجل بقى أتحب أبيك البلاو بان أتحب البلاو بان يا الله ارحمنا فاي وفي الله ارحمنا يا شكرا بقى أنا أقول يا الله ارحمنا عودي بقى بقى يعني يا حي laka yom bi rahmat ana يعني ibi ما dama ibi abi ba sọnni ori ma do fe bi rahmat ana sagi o di always on on ba ba on bi la pẹ̀lú so mo fi ma wa ko ma ba but bi ti na ju akitej o di wa ko ya latif latif anna fine eh ọlọ́wọ́ bá kò sábúrú ń bẹ̀ ọlọ́wọ́ bá aláàánú kọ́kọ́ sáánú wa amúga púpọ̀ ilé ìdá ọmọlú realatif realatif kọ́mpútà bàbá máa sí kọ́mpútà ò realatif ẹ̀sẹ̀ ìdàtọ̀ ó bára ń lọrin ní òbí àfáǹdà ẹ̀gbẹ́ mi gbé máa ṣe zikir ní máa ṣe ni àfáǹdà tó náà kírù khalifa tó zikir ni bandiri ọjọ́ mọ̀lùkì nípa lágùn bandiri gẹ̀lá máa lù ní mo máa lu gbọ́nà ẹ̀yọ́ mọ̀ ń pa rẹ̀ mi ní kò sọ gbọ́nà ẹ̀ máa sọ jẹ́ mọ̀ ń pa rẹ̀ alẹ́ mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀ mẹ́ta ẹ̀ mọ̀ ń pa rẹ̀ bẹ́ẹ̀ lórí ó di ọ̀rọ̀ ọmọ rẹ̀ fi máa wà náà ẹni tí wàá mọ̀ jẹ́ àìlíyà ni kò lè gbọ́ ìsìlámù yìí dáadáa ọlọ́run ní káwá bá àgbọn àti tìjàníà rẹ̀ àgbọn àti tìbílígì rẹ̀ àgbọn àti kàbíríà rẹ̀ òun sí ìbàdàn ní kọ́lá máa fi àlójì tí wọ́n sọ pé kókó wọn ní sálẹ̀dà lórí àlójì tí àìsí ní ìgbà mú. ṣé ló fẹ́ di ẹ̀sìn tó yẹ ẹ̀sìn ló bẹ̀ tó káwọn nítorí àlejò pé. ẹ máa wọlé kí wọn lè kó pamọ́ bí ṣé bá pé dúmí pé ẹ̀sìn ìgbà kan torí ìfẹ́ tẹ̀ ní sẹ́mẹ̀lì torí ìfẹ́ jùmùlà rẹ̀ jùmùlà rẹ̀ a ní torí ọlọ́run torí ànẹ́bì ẹ̀rọ ìyọ̀ kọ́yàtọ̀ àdísì yẹn ẹnìkan wá pé máa ṣe aláwọ̀ sí ìjọ tí wọ́n bá fẹ́ fún ọba fẹ́ wọ́n ni àà máa ṣe aláwọ̀ àdá kọlọ́ọ̀nù kọba fẹ́ àjálù ní nídàlì lábẹ́ tó ń dorí ogun ọlọ́ọ̀bà ni kí ẹ̀ sọ pé olùsọlọ́ọ̀n tó wà nẹ́bi sórí ímẹ́nì tí ẹni sọlọ́ọ̀bà àti fẹ́ ẹni tí kì í ṣẹlẹ̀ tó mì nì. ẹ wọn èsì bàbá ẹ kókó kókó wọn ò fẹ́ wọn ò sí ní bọ́t àti àwọn gbé lọ fún ọ ni. ní kí wàá dé kùn ní kí wàá dé kùn ní kọ̀m̀pútà ti kẹta ní wàá mẹ́rin tàbí kan tó ní ẹni báyìí lọ mo ní má sọ pé ẹni báyìí ṣe nǹkan kíni kan ẹni nìkan ó ní sí relationship kan wà. ọ̀rẹ́ tó ń sọ ètò yìí ń sọ pé torí ọlọ́run torí àná. Ẹ̀ka àbá amájá ẹ̀kọ́ dẹ́mẹ̀ ẹ̀kọ́ fún ọkọ̀ pípé. Àwọn ìbọn máa wuyọ̀ mọ́kànlá pé torí ìfẹ́ta ìgbàgbọ́ta ní tọ́lọ̀ ọba àti ìfẹ́ta ní sí ẹni Muhammad sallallahu alaihi wa sallam. Ó di náà. Ọ̀rẹ́ máa ń sọ pé, "Tọ́jú máa ní àwọn ọgbọ́n mi rẹ̀ pé dùnkí máa là dùnkí máa lè mi alákọ́nà ara gbogbo àwọn ọgbọ́n ìná kí ẹ̀ tí ara fi Tí máa ní ọgbẹ́ nítorí ànẹ́bí mo fi jẹ́ tó pẹ́lú ní kí máa ti sábákà. Láàrín bí lọ́kọ́ mi gbé kí máa ti sábákà orí eyín wọ́n àwọn nǹkan báyẹn tẹ́ pọ́ sábà sí ìtumọ̀ oríṣiríṣi àmọ́ kọ̀ndẹ́mẹ̀ àtúntò ọmọ òun fún wa ó di wà wọ́n alùkún ṣọ́nà jọ Ìjẹ́ kọ̀kọ̀ rẹ̀ ní lórí ìgbà yìí pé kódà ní kódà wọn ń tèkè ara nílé wọn sì bẹ̀rẹ̀ ó sì máa ó sì máa lọ́sọ̀ ó kó wọn ní. ọ̀rọ̀ níbi làwọn tẹ̀lé ìjọba láwọn ti lọ bí kọ́ mi lẹ́rìn. ibi tí láàrin rí bẹ́ẹ̀ nǹkan wọn fẹ́ dà ní bá ní kẹ́ni jùkẹ́ni kẹ́ni bí kújà ni ẹni náà kọjá náà kó ìlú bá wọ́n bá ní kẹ́ dojú pé kẹ́ni bí kọjá ẹni bí yọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì ní ìdíyẹ ẹlòmíì ní ìdíyẹ nínú wọn àti ìdíyẹ sọfún àti ìdíyẹ bí ẹ̀sìn tó wọ́n fi jẹ́rìí wọ́n ní àti àdàkọ̀ fún tó tọ́lọ̀ bá wọ́n bá ní lọ́wọ́ fún lórí ẹ̀sìn nípa wọ́n wà ní ọwọ́ ìṣòkè bí ọkọ ti rí ìyàwó ẹ̀ báyìí ìyàwó ẹ̀ ló kàn wá láàrin ìgbàkókò máa tẹ̀sí ló kàn gba ìyàwó ẹ̀ nípa kọ́lẹ́dì bá lù ú mo ti ní ọmọ wọn lójú ti ní wá tọ́ bá oúnjẹ wà ní gbogbo ní wọn mi wá ń tọ́ wá lọ ó lè tọ́ bá àlùkò ni ó pẹ̀lú ìta mú lórí tó fẹ́ máa wọ̀ lọ nínú olóhùn ní tẹ̀lé olóhùn ní tẹ̀lé. ẹ ẹ bá ti ọmọ àyẹ̀lẹ́ ẹ máa wú báyìí pé àwọn èèyàn sọ fún òpin pé ní ìyàwó rẹ̀ lọ bá bára yìí fóun ti báyìí fóun ti báyìí fóun ti báyìí bára mi ìdìbò yá ọ̀rọ̀ tí kìí máa sọ fún ìdáná ẹ̀mọ́ àwòsà ní ìṣẹ̀ lóòótọ́ òun náà ní kódà àwọn míì nínú àwọn ọdún nígbà táwọn ọkọ̀ wọn mà ẹkú fún ọdún jẹ. ní wọ́n ṣe àdúgbò ìyá kìí máa máa wá gbà yìí káàrọ̀ mọ̀ tẹ̀lé ẹ̀rọ tẹ̀lé ẹ̀yẹ ẹ̀yẹ tẹ̀lé wọn lọ́lé kò sí kọ́kọ́ rẹ̀ mọ̀ ẹbá nígbà tí jùmọ́ ìyẹn rẹ kọjá bá wọn náà pé ìṣùlẹ̀gbà ìran ti wọn fúlàní ní àwọn ọmọ ní bí wọn ma wọn ma káàdì jùmọ́ ìyẹn rẹ kọjá bá wọn